Àràtúwà ní àṣẹ́nìkan tafsir al-Qur'an aya ọgbọ̀n méjì ní òkè mẹ́lẹ̀. Ifi suratu Nur, búkàláwù ta'ala kàkí ní أعوذ بالله من الشيطان الرجيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار يقلب الله الليل والنهار الله ung'ado durida ung'ado rokarida yaro duda yaro rokarida e yuqallibu shi ishi e iqlab de bo ma ti tabi ne unka ma bi mi sharafi iqlab eh so bo ma me yutal mo nyonyo ba ma ni al iqlab al-iqlab al-izhar al-idgham al-iqlab al-ikhfa ẹ̀rọ ló dẹ́mọ́ máa dọ́kà al-iqlab bẹ́l al-iqlab al-iqlab ẹ̀rọ máa dọ́kà kí ni al-iqlab lughatan tahwilu shay'i tahwilu shay'an an wajhihi imam durida alukẹ́hun dẹ́ kẹ́m durida babalẹ́dẹ́ ẹ̀rọ máa dọ́ iqlab tura alẹ́ ìmí abájọ́ yìí يقلب الله الليل والنهار أي الله تبارك وتعالى يتصرف فيهما يأتيكم أبود فرقا ẹgbẹ́ ẹ̀bọ̀ imú òdu kọ̀dá ìmúdu jọ ìnà ọ̀rọ̀ka ẹgbẹ́ ẹ̀bọ̀ imú ọ̀rọ̀ka kọ̀dá ìmúdu jọ ìnà òdu ẹgbẹ́ ẹ̀bọ̀ ikọ́nà máa òjijì máa mú dálú kété òdu ṣáàjì tọrọka lẹ́gbàáka ọ̀rọ̀ka ṣáàjì tòdu lẹ́gbàáka aláhùn arú òdu kọ̀rọ̀kadà ìnẹ̀fì ìdálìkà ẹ̀hún lẹ́kọ̀ọ́jọ́ àṣeyìn la ibra enwi en kuma kibi pon onise li ulil absar ni bu kuma ni jwa gane bu kuma ni jwa gane shi bu kuma nan kele kuma ni bi kibi ma ce ko kuma mola amma ma ki amma gane abu kuma ni jwa gane na والله خلق كل دابة من فمنهم فمنهم مَّن يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء الله إن الله على كل شيء قدير والله خلق كل دابة ẹun dúkù máa jọ dáàbà ẹun kìí adẹ̀rẹ̀ kàdá nẹ̀ àbàkẹ́ ẹun kìí sẹ́ngá mímí máa dúmá dáàbà yàbá alkalawa kí wọ́n máa mi dáàbà tí ó fi láàrín ẹwà mímí dúkì ló jẹ́ ànà ilá alàláhìrì kúhà jabal ku Allahu allah tabaraka wa taala ge akola ah, hmm. le amenga o il qur'an kudale yeni untona kula daba en du kisi daba nche en wa mimi nche yeni untona le mimma yeni untona le ti ku homi so en du kijenga mimi ehomi nge ole ku he iyalo la le qur'an go mune fa hmm. abala ka وجعلنا من الماء كل شيء حي ينهي ẹ̀hùn dúkì ṣáàmì ní ihò mi ń àmàdẹ̀lẹ́kù òdúgbò yìí wọ́la lẹ́fẹ̀ẹ́ ìkà ìmí rẹ̀ ẹni kò ládábà tí mi ma ẹ̀hà mi ní dú ṣe ihò mi ń kú rẹ̀ máa díje trace origin ń ihò mi ń kú ẹ̀hùn dúkì àṣẹ́ngà ní omi máa dọ́mọ ní ẹ̀ngẹ́lẹ́ àníkè survival to do mi ngi ko ngi imango lo ni legen ora ya ngaw do moge ungi amale mi ki tafsir al muyassar yanhi wallahu ta'ala khalaqa kulla ma yadibbu ala al ardi min ma yana wudu ki adere ka do ja ne bawo jo ho ne wala ki homi wal ma'u aslu khalqihi umi un shete u shona eh, amen wala kwa ko to amen wa mi pa ko e homi mu shete u ma ko originally ومنهم كوي هو من وامي مجريك الله شنعي من يمشي على بطنه إنا بابهما كشيوي ما معدول له èmi àbáyọ ọ̀lẹ́ kọjú ányá kàgìdẹ́ ọ̀lẹ́ kọjú ányá kàgìdẹ́ kó máa kó akpẹ́rọ àmẹ́la tọ́lu dúdúdúdì ẹ̀mùdú yìí skulu bùkàmọ́tò skulu akọ́ṣẹ́ ń senior class subject aya egide automatically ukoche biology na egide akola jingu today onye ni ojo na enwudu it e trace origin aluke e na ugbo igbo ugbo ikwu odugu enwu ma ko mata ma du so na amen egide che biology na eli eni for minhum ya ben mi gide yi yamshi ala ne ina be ki shehu ma do bana malu amen ko biology amma da ma de bana malu thank you very much amela du kuma ade wo ba ne ma kuma alule ma du ma ni reptile reptiles ọmọ ŋun lulu rẹ ewu ya duba ne ma ta kilo lẹyin abuta ewu ya duba ne ma ya lu lẹyin ejo ewu ya duba ne ma ya lu lẹyin amẹnyin lẹkẹ ẹdọmọsẹ ba ne ma ami mẹyẹm si alabatoni rẹ tẹdá lẹ ibùn kathir èyí tafsir ń ojú egi duwa ọmọlẹ yẹ nìyí dọgẹ nẹ kéjo dẹ manya mẹla kìdàbí ejo jọ. kalhayyati wa ma shatala dogene ke jude ma nya mela kida bonjo ihu nga madu bana malu le ojo che yin we me ma gal lagaru me hu ma gal yes e ne ke try na do hane ana tionkai bo tu bu ngele kadida ke dojo go si chaku ma tu o tele mo eju ohun ni no odun be gala ni o kpẹ́rẹ̀ èjò ẹ̀mà èjò ẹ̀dẹ́ èjò èjò nẹ̀rẹ̀ ló ẹ̀rẹ̀ dìhù ọmọ lọ́wọ́ dí àdìhù ọmọ lẹ́nu ma máa kéjò Ma àmàjá kéjò náà máa bí mẹ́lẹ́ ọ̀rùn èjò so amado ukpahun inyun fìdí òǹtùpáyùn jàdùrù lẹ́yìn mọ̀dí ìmú mgbe gbó gbá onígbòǹgbò gbà fúnṣẹ́ káàmù àtọ́gbá ìwọ̀n mú òbí onígbòǹgbò mú nàdà ìwọ̀n mú ọgbà onígbòǹgbò mú àtọ́gbá ọgẹ́lẹ̀ dènà kò hàn lọ ọgẹ́lẹ̀ hàn lè yù rẹ̀ tọ́jú e abe ku ma lere ma kere me jikara ne da ma lere amewe ke di huma turu amewe papo ehun duki je we je abere meji ni je amewele amachami ami be olu jojidu ere ma ti ji ji ohun se ajiye meji àìkọ́ nìyí ìdàgbọ̀ nìyí aó nìyí ṣàkóló nìyí ẹ̀rẹ̀ ọ̀kẹ́tẹ́bẹ̀ nìjì agbáàlù nìjì tòlótòló nìjì apẹ́ẹ̀pẹ́ nìjì amẹ́wẹ́ ẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ méjì máa ṣe ó nẹ̀ ilẹ̀ olúgbò wọn ṣe abẹ̀rẹ̀ méjì ẹni dúkì ẹ̀rẹ̀ kẹta ní ẹni ìgbòdẹ̀ wàmínúhùn kó yà mọ́ tùrálẹ̀ ibùn kẹsìrì yẹni kẹlẹ̀ ìsáni wọ̀pọ̀ ìrì yana be gido mo ko malu le pere mele ama do tipa ame lo gi gide en wole de biology no ko ma oda madam ama bone ni class go ma ko ma yo madam mi en ame ami mama ame la e gide ba psychology ma chemistry ma eh anatomy ma in most cases ona kete ali alùkẹ́mà kó nẹ̀ nà ọ̀dọ̀ ọ̀gẹ́lẹ̀ nẹ̀ là nàdọ̀ yìí alùkẹ́mà kẹ́ la nìbí ọ̀gẹ́lẹ̀ wù nẹ̀ nìbí tó kọ́ọ̀tsẹ́ kàmi dọ́kítọ̀ àti òyì lè yìí bá amẹ́ la mà àdùtù kọ́ọ̀tsẹ́ wù nẹ̀ yìí má yẹ ní wù nẹ̀ ẹ̀ la bẹ̀ fún ma alùkẹ́ wù nẹ̀ dẹ́mà ẹgbà fi ẹsipẹ́rìmẹ̀tì ń kìí kpáyú nẹ̀ táwọn máa ń yá tu nẹ̀ ẹ̀ ọ̀dí alẹ́ nẹ̀ àwọn sidi egbadugu ma anya che ma anya tukọrọ ne rume ọmọ kume ahụ zam ahụ ma cha jire tudale amu kọjọ gide amu akpọrọ gide kọjọ kọjọ ama adị ụba ma ama adịrị mejulule ama ama hụ yakuluku yakuluku ya alikara alahu ya na nwunye inna allah ala kulli shay'in alahu allah shi ne kwa du shi ne geje ki keremamu do o abere agara jini ke jegi aje ogo du me do imda me ki ko ne ka ne ro ne ka na ba ye imagine o ke egola ole ma ye ai ma ngolu le ka mudo yala ni da ka ere le ma wo gba mo ko yi o bi begi ne le ẹ ọ̀pọ̀ lẹ́rẹ̀ ìgbóga nẹ̀wúndó ẹ gbálùkà gbálùkà gbálùkà alótó ọ̀gbọ̀n méjì ọ̀gbọ̀n mẹ́ta kìkì ìjọga nẹ̀wúyí tààlẹ̀ tààlẹ̀ ẹ̀wùn èkì nẹ̀rẹ̀ méjì olẹ̀ tàbẹ̀rẹ̀ méjì bá ame gị لقد أنزلنا آيات مبينات نعم والله يهدي من يشاء إلى صراط مستقيم لقد أنزلنا الله يعني أما تيمن وقومه آيات أما مبينات في هذا الرجوع

tuma ya wala sadiku minhu inne inne inno kadomo o kadomo ko ya mona ile bisi inwo ye gba tu pe ko ma won tu kolo enwi ko jo ko a anibi won won te ni padi ni ati ni lewa be bo ma won mi ti yo ma won ko su kolo le iye gba ko ma le le ibe bo ma won mi ti yo ma won ko sha le le le to dale ye adunga gini yes iyẹtsi kọ gbọdọ amọnà tó dúkú ma n'alu lẹ olẹmẹ títí alu kété kí wéne mẹ dúkú kí abe bírèkì yẹ ọ̀làdé ní iyẹtsi kí da lẹ nà bó ma ná ŋòríyàn ŋòríyàn ŋòríyàn ŋòríyàn ma ná du bìbì. liyamiza allahu alqabitha mina tɔyibe ame ŋɔ gɛlɛ kpakutsɛ ka ɔyɔ ana dɛn ka yanadu yanadu mumɛnwa tó jí ni bɛ gya da tɛti ni bɛ gya dɔ gani ayanihi wa ma'ula'ika eh ibedu kẹgbà kò máa tẹ́lẹ̀ kọ́lọ́ àdínì kò máa ṣe jálì lìá kà máa ń lórí rí dàbọ́tẹ́ ìwà àbẹ̀lẹ̀ mọ́mìnì àmọ́ àwọn ṣe mọ́mìnì máa ṣe gẹ̀ náà. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم الله أكبر ليحكم بينهم إذا فريق معرضون وإذا دعوا إلى الله أبابا يشبكوا نسي ماما يشبكوا أبا نكو يشبكوا أبيه يشبكوا شن كوما دعوا إلى الله ورسوله وبوجوا كونوا شن ليحكم بينهم قال وكيتو شليا بعدما ẹwà àti ẹ̀rọ láìpẹ́ ẹwà àti e a na àti jẹ́ ngìmúdà na níyà ya bẹ́ẹ̀ lè e mẹ́yà gẹ̀ náà lókè ọjọ́ ajé ní tòṣì lẹ́yà ọjọ́ tó máa lẹ̀ pẹ́ ọmọ níyà kúmà bẹ́ẹ̀ lè rùn ọ̀fẹ́ kì á sí mẹ́ ọjọ́ ajé ní tòṣì lẹ́yà torí kí mọ́ ẹlẹ́dùn ní kìnnà abáyọ ina ma ni teki imo teki mai kodu ya ọ̀làgídẹ́ ha máa m dá dúgbò máa kà yóò ń pa ẹ́kùnrin lìyà àkúmà bẹ̀yìn náà hùn ayé yìí mẹ́ta anya ń yájá mẹ́tẹ́ ẹ̀wọ̀n ajá lẹ̀ gbùjọ́rọ̀ mẹ́yù ẹ̀ àbókù máa wọ́n ṣàbàpà dọ́gàgì ni ka kò alùkọ́ yóò kà kó máa ti ẹ̀gbọ́ gẹ́nẹ́ ya ìdá àtàrí kùnmínú mòrè ma bẹ́ẹ̀ ẹ̀lúkú ahayi ọ́dà ya lè jẹ́ alùkùlù alùkùlù kìí jálá iná mi lè hàn máa níjọ́ ní kí náà ẹ̀ ti jọ ọ́dà ilẹ̀ máa lè bọ́ tó ń gbẹ bọ̀dọ́mọ ohun àlùkù mẹ́ta mẹ́wọ́ fún ẹ́ mẹ́ta tó jẹ́ mẹ́ta ìbúkà máa àkọ́ mi máa lè kú gbòmúnẹ̀ amewo gigire idu ewo ma du mu ke shishilia me ya me yugo jo me yugo anibi kojo ki shishilia wo me so ele ati bebo wa migiti na'am wa in yakul lahumul haqq ya'tu ilayhi muz'inin wa in yakul lahumul ki aso ya'tu ilayhi ẹ̀lẹ́ alùkùnmọ̀ àwá mùsùlùmí mùtí ìnà tàbí ìnà ẹ̀lẹ́ kàkí ni màá ná ṣàlẹ̀ bọ́ ọ̀dà ṣìlíṣìlí ọkọ̀dùkùnmẹ̀ tẹ́wọ́má òun màá lè bọ́ àlejò déédéé ẹ̀ màá wá màá ṣàlẹ̀ bọ́ ẹ̀hún dùkùnmẹ̀ gàwọ́má náà. àfi kúlù bìhín mẹ́rọ̀dùn àmì táàbù أم يخافون أن يحيف الله عليهم ورسوله نعم بل أولئك هم الظالمون أفي قلوبهم مرض أما بقى أما بقى ما شاء الله بنجدها ọ̀gá díhẹ̀ dọ̀má gẹ́lẹ̀ ọ̀gá òun díhẹ̀ dọ̀má yìí amìrìtàbù àbẹ̀ akẹ́dọ̀ méjì nga ma ni ne ujo lo yo yi ini ritabu tu hmm. shen ke do e ma ji ojo ati amiru tabu edo meji o ma ti gele to amiru tabu ro ngi dai tarkiki o ma ti la bi tafsimu amma ma ti tajwid ro ngi dai ro mu roko ko jila da ro mu fakoma amma ti tajwid ko alimi Hmm? eh tarkiki to da mace tarkiki ma ce eh masha Allah ni mu kisrawa take rawu rawu rawu amir na to dura ba nale yenihin edo meji ma ce ile am yakhafuna abaka kini amagide ma tuku àbẹ̀kú máa dé jíjì àyè hífà lọ́hù àbẹ̀kú ṣọ́gbẹ́lẹ̀ ní àyè hífà lọ́hù àlẹ́yìn wọ̀rọ̀ dẹ́ gbà kọjọ́ amóhùn màdùdù lálọ́ ànídùn nígbèjì yìí kò máa dá ìdánwò yìí máa ka ní mọ́mọ́ là máa dúwọ́ ọgbọ́ ọjọ́ àbẹ̀kúmọ̀ mọ́ là máa dúwọ́ gbà níbi takọ́jọ́ àyà ìyàkọ́ ìtùsẹ̀lẹ̀ atálẹ́jẹ́ ìdọ̀mọ́ àbẹ̀kí ni àníbìkì àjúṣọ ọjọ́ ìkọ́ ìtùsẹ̀lẹ̀ atálẹ́jẹ́ ìdọ̀mọ́ ìyàkọ́ fúnà máa tókù bá ayẹyẹ fọláhù àlehìn mọ̀rọ̀ dúró tẹ́rẹ̀gbà kọjú ọ̀pá níbi àwọn ṣàmbá òjì lẹ̀ ẹ̀ ò ti dákọ̀ làwa mẹ́gí ọ̀tákàdá ọjọ́ wa ìnàlá kàkà bóun ní kàkà ẹ̀yìn mọ́sálásí ti sáà ìṣàtúnmí ayé kú ẹ̀gbàdó kí á dùn àkí ní level of àbẹ̀rẹ̀jú ìṣẹ̀dú ìdìwọ̀n àtàbálítàbálí ó yá nìyà máa yẹn ń kà ṣe ìmọ́sálásí ẹgbẹ́ fún wákà máa nìyí ẹ̀hàn ọgọ́kẹ́ ẹ̀dẹ́ tàmẹ́mùdà ṣe ẹ̀yàn ló ń lo yẹ ẹ̀dẹ́ mi jẹ́ ń ayọ́ ẹ̀yàn nínú yẹ́dé mi dẹ́gbà ẹ̀rẹ́ nàìjíríà orílẹ̀ ilé ìrajú èmi abájọ àjẹ́gàkí ni yín dodo àmúnẹ̀ òun àá bọ́dá sí dodo ọjọ́ yìí kàápá ìjọba àpá lè yìí dé ẹ̀hùn kẹgbọ́ fún maka fún láti dẹ́ ẹ̀tọ́ wáyé alkadágójọ lè kìbókà dùgbì kìbókà dọ́gbà ńlọ yòdé mi ìyàn wa ìsìkà kí ni ìtọ́ orí alkalitọ́gbà lè kúbi ìjẹ́ wọn yóò akọ̀ amú jíjọ tó mi nínú méjì gánà wa tó dábàá yẹ ọyọ eh, jẹ tuwa ojin anibi jẹ tujin bẹẹ amadi ulayi kakumudu alimun ẹna alati nga mati naam. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أما كذا ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون إنما كان قول المؤمنين وقال تتاكوالا ما بقى ìdáàdù ìlọlọ ìgbàdú kùmà dúró mú gbọrọ ọjọ ọrọ tó lè kó onú sẹun lè yà kúmà bẹẹ nù kúmà dọlà ayé ọjọ kó onú sẹ tòṣè lé àgbàdé mà bá mẹmẹ kùmà ṣáka ẹyẹ kó olù sẹmí nà máa ní alùkà mẹka ẹ bá a máa mú gbà ọgẹ a máa gbọ wà á sọ àná a máa lè bọ. ẹnẹ dúkì ti jẹ́ àhìlẹ̀ àdọ́gẹ́dẹ́ ti tòun sẹ́kọ̀ọ́ bá máa ọ̀lẹ́ ń adíìnì kàún àdó àwọn wá káì ọ̀làjẹ́dẹ́ yìí insha Allah a hanya ki alko yoru kwayin huwa huwa ka ehun shaka aladini de yo ki shate kwa ehun gaji ne gaji gaji ni yi ku mene da de ne eh? ma nya agba ni yo ati ti ba awere e gide ki awere yi o mi o ti lai ti ẹwọ́n gẹ́gẹ́ gẹ́gẹ́ kì bí họ àkàṣe òtílà àti kádùbọ́tẹ́ àmádùbọ́tẹ́ níyàn ẹwọ́n gọ́ ẹ̀kàṣe àrùn ọ̀la yìí òtílà àti kádùbọ́tẹ́ àmádùbọ́tẹ́ níyàn ẹwọ́n gẹ́gẹ́ ìmọ̀ amálà àkàṣe kọ́la yìí òtílà àti kádùbọ́tẹ́ àmádùbọ́tẹ́ níyàn òun wà gbogbo ẹ̀ẹ́dẹ̀ẹ́lẹ̀ àwọn àmìdùbọ́tẹ́ abájọ gbọ̀ọ̀rọ̀ a e a ayé ọjọ́ àkíní ẹ̀mdà alébùkù màdí imani ọjọ́ kí sàtìkù tí ó yá àtìkù èébi ó yá èébi ó náà fún kí sàtìkù agbó bọ̀tí èébi ya yìí lẹ ọjọ́ tèmi yìí ni àmọ́ àmọ́ àkíní àgbọ́ àálèbọ́ àbílẹ̀ yìí náà. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون من يطع الله ورسوله هناك اللي بوجو اللي بولجو ويخشى الله يوكوجو الله شيء ويتقه kí ara yìí bìbà mẹ́wọ́n ẹ̀ bí ẹni kọjọ́ máa tẹ́lẹ̀ kìí mayanhi yakhsha Allah e yakhsha Allah da man ki tafsir asaduhum ki du'a itar tafasir yanhi yakhsha Allah fi ma sadara anhu min ad-dunub amu le ti ki ce kubi ya ya dejiji ake he abna lifna mu ba ja ba ole jile te wa yattaqi ya ngora ya ngotu pojo oyi amu le ti ki bobo de yo ba ko lo ti gbe ja ti yo gba se ro ayo ayi torí yàtọ̀ allah àti tó kọjọ rẹ̀ yẹtẹ́kì àti tó kọjọ rẹ̀ ní màálìmí ìtẹ̀sílẹ̀ ń yàgbẹ́rù ń pẹ́jú méjì yẹn ni maalimi itesile n yagberu n peju meji yani ya yato allah ni ma sadara màá sọ́dọ̀rọ̀ ànhùmìnà dùnú wọ́yẹtẹ́kì fi ma máa yùsàkùbal mìnà zamani wàlá àmàlì ọjọ́ àkínní fọwọ́ láyìíká abele bá humul fa'izun ìdún àmàjàmá gbójìlẹ̀ وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن أبو زكا عمر قل لا تقسموا طاعة معروفة نعم إن الله خبير بما تعملون وأقسموا بالله ما يَبُوكُوا وجوا الله

ìgbẹ́ bọ̀ yá mi bí wo ya nìyà yẹn kó máa tù ní ẹ máa tù ní kútẹ́kútẹ́kútẹ́kútẹ́ ẹ wà mí lẹ́lẹ́ kà tọ màmú gbà ẹni kì àtàbàpà kì í má mi tẹ̀ fọ́jọ́ kì á tó pa kó ṣẹ́ká ẹ mú mú bìrì lójú kúrò ànìkàn ló lọ. tako ya gba yi mada alen wallahi tallahi dukaka akinihi unon icho icho michin aba kinihi uwe gene ti oji mu mamame abe ko ya mama aba ko amugu mi ki bobo emi ile du ko bele ka ma gbanu ai ni we kemo emo bi gulo oje ojo akini agbo je ebo oni ati allahumma ya ire ji si si ai si aba kinihi ya si ni si ni lojo si ikona me kona ni emi jukuru nko ojo akọla yɛlɛ akọla oyi ɛbɔ gɛdɛ agini abigala gini dɔ kɛ bɔ yen inugbo rida gala ma ama lutɛ ma ma gini ɛbɔ mamuruku o de ma a bɛ mɔ kɛnɛ lɛ maa kɛnɛ gɛdɛ atsɛ bɔ ɛmu aka dɛ mu oyi anyi ma yɛ o de ɛlɛtɛ yɔ bɔ ayɛ bɔ ma ka ma yɛ

ama owu ama aba ama amuluku ama gini gini ẹ̀dínkù tó dáa lẹ ẹnkù máa dọ́ ẹbọ lẹ ọkọ̀kù máa du máa da adẹ́wọ̀n yìí ẹbọ ètò ajẹ́mú ni ìhìnwó ní ata yahoo takùn kàkẹrẹ bẹ́lẹ̀ tí di ohun màtí lẹ islam yẹn àgbà islam

kuma choko eh kana mo takadaka chema chema chema chema ewu ewu lokola te kuma ali kuma choko amali me botal no jun amma taala taala e atashbihu eju shibyo ama ama chebo yana e hiri e ya kimi gani kuma to Allah tabaraka wa ta'ala inhi um, wa qasamu billahi ma yabo gokojo awuje bo pakushaka o um, ma gokojo jihada aimanihim tak mayanihi la ya martahum tan kuwa ka tanibi moda dunga ma ba la ya khurujun amadu waka kama duhu ni na ba yo amadu kama tu tan kuwa kama du tu kuwa ba yo amadu al du ku kulo yo aka ne bi kama la tu kusimu na oge boge tura shi ma gini meniki jogana len ohun me ya lo ka me ya kai to atun eh ma'rufa o me ku me ni ke chale bo yo ka de yele che nko yo le ga chenu no maunchi ojo ti mo mo ni chale ini bi awa bi agbitu n'o mo ma ni kele bona me ja ka ya ge bo wallahi talai dule ni abajo yedu ya yedu le mi me ka yedu le adaga abajo yi won ani gba adaga abajo yi ira mera ina na du yo la ngaje yo ojo ak me ge bo ya halifuna lakum bi tawdu ankum ẹbọ ma agbókẹrẹ mẹkì bọkọ àmà ẹkọ mẹ yẹ pàmà ẹ fẹyìn tàrúdọ anhum fẹyìn nàlọ àlàyérúdọ ànyẹrẹ kọmi nípa àtìkì ẹ sọrọ ti tó báyà náà ti six ẹgbẹ náà wọn yọ káyẹ sọdábàá lẹyìn mí gírẹ ẹni wa akọ sọmọ bí lájà ẹ àyẹmọ ní amẹrẹtọm lẹyà kùsù kúlẹ àtúntò tó àtúmọ àrùfà ìnà lọha kọbírun الله سولك إنه هنا في قولنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك